ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tè ni wọ́n ní arábìnrin tí wọ́n bímọ ẹ rántí tí Queen Naomi deliver wọn nínú oyún èyí tí a ní oyún wọn ti lé ní sixteen months wọ́n ní wọ́n wá sí inú pálàsì kábíyèsí láti wá kí kábíyèsí wọ́n ní àwọn àti gbogbo fámìlì wọn wọ́n ní tó rántí wá Queen Naomi wọ́n ní wọ́n rí Queen Naomi ẹ rántí pé a sọ fún yín pé kábíyèsí ní pé kí Queen Naomi lọ sí royal mansion mi ò ṣe gist yẹn ṣùgbọ́n mo sọ mọ́ inú gist mi so wọ́n wá Queen Naomi wọ́n rí Queen Naomi wọ́n ní wọ́n wá lọ ra gift oríṣiríṣi wọ́n wá fi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wọ́n nígbà tó dé ààfin wọ́n ní gbogbo wọn kúnlẹ̀ àwọn ọkùnrin dọ̀bálẹ̀ àwọn obìnrin kúnlẹ̀ wọ́n ní kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o wọ́n ní inú gbogbo wọn ń dùn wọ́n ní inú gbogbo wọn ń yọ̀ wọ́n ní inú gbogbo wọn ń dùn ní gbogbo wọn ń yọ̀ ní kábíyèsí gba ọmọ náà ṣàdúrà fọmọ wọn ní ọmọkùnrin làǹtìlanti ẹ̀yin èèyàn létí ẹ bá tẹ̀lé wa lórí channel yìí ẹ jẹ́ kí n tún sọ sítórì yìí fún yín wọ́n ní arábìnrin yìí wọ́n ní màmá wọn ló kọ́kọ́ mọkùnrin Naomi wọ́n nítorí màmá wọn lálà nínú àlá wọn rí pé èèyàn kan lá wọn lójú wọ́n ní àtìgbà yẹn lójú yẹn ti ń dùn wọ́n wọ́n ní wọ́n dẹ̀ tọ Queen Naomi lọ wọ́n nítorí wọ́n máa ń wá sínú pálásì dáadáa wọ́n ní Queen Naomi ṣàdúrà fún wọn wọ́n ní ara wọn dẹ̀ yà wọ́n ní wọ́n gba ìtúsílẹ̀ wọ́n ní lẹ́yìn ìyẹn wọ́n ní wọ́n bí ọmọbìnrin wọ́n ní ọmọbìnrin yìí wọ́n ló wà nù oyún wọ́n ní oyún yìí ẹ ṣáà pé oṣù mẹ́sàn-án làwọn obìnrin fi ń bímọ wọ́n lóyún yìí ó wọ oṣù mẹ́wàá ó wọ mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá fifteen sixteen months wọ́n ní obìnrin yìí ò bí ọmọ yìí wọ́n ní kò sí ibi tí wọ́n gbé obìnrin yìí dé wọ́n ní wọ́n bí ọmọ yìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí màmá arábìnrin yìí gbọ́ wípé Queen Naomi dé inú palace wá supervise àwọn tí wọ́n gba àwọn tó máa bá wọn ṣiṣẹ́ wọ́n ní wọ́n wá wo nǹkan tó ń ṣe wọ́n ní bí màmá yìí ṣe gbẹ́ pé wà nù palace ṣe mọ̀ pé àwọn ìyàwó ọba kan náà wọ́n wá wẹ́kọ̀mù wọn pé wọ́n fẹ́ padà sínú palace ọjọ́ yẹn náà ni wọ́n ní bí màmá yẹn ṣe wá nìyẹn tó sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún Queen Naomi wọ́n ní Queen wá sọ fún wọn pé àwọn ní deliverance um, night táwọn fẹ́ ṣe ní Saturday tán bá lè gbé ọmọbìnrin wá wọ́n ní màmá yìí wọ́n ní wọn dẹ́jà o wọ́n ní bó ṣe gbé ọmọ wọn lọ sílẹ̀ nìyẹn wọ́n ní wọ́n gbé ọmọ wọn lọ síbẹ̀ wọ́n nígbà tí ọmọ débẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ àdúrà nìyẹn wọ́n ní ibẹ̀ ní labour ti ń mú ọmọ eventually wọ́n gbé ọmọ lọ sí hospital wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà Queen Naomi tẹ̀lé wọn àwọn prayer warrior wọ́n ń gbàdúrà wọ́n ní bí ọmọ ṣe bí ọmọ ọkùnrin ni wọ́n náà tiẹ̀ fi kọ́kọ́ fẹ́ ṣe c-section fún arábìnrin yìí ni ẹ̀mẹ̀pọ̀ ọmọ yẹn ti pẹ́nu wọ́n ní ìgbà tí ó yá wọ́n ní mérékù ṣẹlẹ̀ wọ́n ní ọlọ́run tó ń ibi tó ń sọ di re wọ́n ló yí c-section padà sí natural birth wọ́n ní bí arábìnrin ṣe bímọ nìyẹn bó ṣe gba ìtúsílẹ̀ nìyẹn wọ́n ní ìyá wà lálàáfíà ọmọ wà lálàáfíà wọ́n ní àtìgbà yẹn náà ti ń wá Queen Naomi wọ́n ní Queen Naomi gan lọ sí hospital wọ́n tún lọ ra nǹkan fún ọmọ yẹn wọ́n látìgbà yẹn náà ti ń wá Queen Naomi o tí wọ́n wá wọn kiri kó tó wá di pé wọ́n dẹ̀ mọ̀ pé kábíyèsí máa mọ ibi tí Queen Naomi wà wọ́n ní ni wọ́n fi ra àwọn ẹ̀bùn ńláńlá yìí wá fún kábíyèsí láti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún oore èyí tí Queen Naomi tí ọlọ́run gba ọwọ́ wọn ṣe fún ìdílé yìí ẹ̀yin náà mọ̀ pé nǹkan tí ò dáa ni kí oyún pẹ́ nínú obìnrin ṣé ẹ mọ̀ pé ewu ńlá ni obìnrin yìí là kọjá ẹlòmíì gan wà tó jẹ́ pé kò tiẹ̀ gbé ọmọ sí inú fún eleven months tó kú pẹ̀lú ọmọ ẹ wá wo èyí tó wá jọ mí lójú jù pẹ̀lú mírẹ́kù yìí ò ní pé wọ́n ní wọ́n ti de obìnrin yìí àtọmọ yìí pọ̀ wípé obìnrin yìí ò ní bí ọmọ yìí o ọ̀ǹtìgbà tí ọmọ yìí bá turn twenty months nínú arábìnrin ipe ẹ̀dẹ̀mọ́ pé tí ọmọ bá turn twenty months nínú arábìnrin wọ́n ní ibi tí wọ́n sọ dé kò dáa rárá nǹkan tán ló máa ṣẹlẹ̀ ẹ̀yìn ẹ̀yàn ọlé wọ́n ní ìyanu ni ọ̀rọ̀ yìí jẹ́ nígbà tí arábìnrin yìí bímọ wọ́n ní in fact kábíyèsí gbé ọmọ yẹn wọ́n tó kọrin pé a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ ẹ wà láyé ẹ wà láyé a ọpẹ́ ló yẹ èmi náà wà láyé ẹ̀yin náà wà láyé a wà láyé a ọpẹ́ ló yẹ ẹ mọ̀ pé ọpẹ́ ló yẹ ọlọ́run ipe obìnrin yìí bí láyọ̀ àtàlàáfíà ìyìn ló yẹ olúwa nítorí pé wọn ò gbé obìnrin wá sí chọ́ọ̀chì Queen Naomi kó wá di òkú ẹ mọ̀ pé èèyàn ló máa le jù oore ńlá lọ́lọ́run ṣe nínú ayé arábìnrin oore ńlá dẹ̀ ni ọlọ́run ṣe nínú ayé Queen Naomi wípé ọlọ́run gba ọwọ́ wọn ó fi ṣiṣẹ́ ìyanu ẹ̀yin èèyàn lé hmm. so bí àwọn arábìnrin ṣe wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí nìyẹn o tán kúnlẹ̀ tán dúpẹ́ ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi kú ilé àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola TV. Mashola TV ń kí yín. Mashola Gist TV Adupe, adupe, yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adupe, adupe, ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist ṣé ẹ̀ àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọn ni bí kábíyèsí ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún arábìnrin yìí nìyẹn o tí àwọn arábìnrin yìí náà kúnlẹ̀ tí wọ́n dọ̀bálẹ̀ àwọn ọkùnrin tó tẹ̀lé wọn tí wọ́n dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pé kí kábíyèsí bá wọn dúpẹ́ lọ́wọ́ Queen Naomi ah olúwa ṣeun a ní ká mú update gist wá fún yín ní ẹ̀yin aráalé etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè ní ọlá yín á máa lọ o please share this video like and subscribe god bless you all ẹ bá wọn ra bàtà Italian shoe òun ni wọ́n ń tà láti size eight títí dé fourteen ẹ̀yin tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collection center store at gmail.com wọ́n ń ta palm wọ́n ń ta slippers wọ́n ń ta designer shoe and bags fún àwọn obìnrin àti ọlọ́kọ̀-òjọ̀kan bags ni wọ́n ń tà ẹ kàn sí wọn ní collection center store at gmail.com wọ́n ń ta eighteen karat gold wọ́n ń ta fourteen karat gold ẹ kàn sí wọn ní collection center store at gmail.com ọlọ́run elédùmarè á ọlọ́run elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni a tún ń ṣe advertisement fún àwọn royal beauty goods and store fìlà ni wọ́n ń tà fìlà tẹ́ lè dé sí native ẹ eh, ní láti stress ara yín kẹ́ ẹ wé gèlè àwọn fìlà wọn kò sí aṣọ tí ò bá mu bíi kaftan èyí tó yẹ pé ìró àti bùbá skirt and blouse gbogbo àwọn nǹkan báyẹn lẹ lè dé fìlà wọn sí ẹ kàn sí wọn ní Royal Beauty Goods and Store ọlọ́run elédùnmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ọlọ́run elédùnmarè á ti ilé àti ọ̀nà yín ò ní dojúrò ẹ bá wa share video ìkẹ́ like ẹ subscribe please share this video like and subscribe God bless you all.